Ìfẹ́ làkọjá òfin olólùfẹ́ mi ìwọ ni tèmi. Ìfẹ́ làkọjá òfin olólùfẹ́ mi ìwọ ni tèmi. Orúkọ mi ni Fẹ́mi Àyìndé Owólabí, mo jẹ́ ọkọ Ọmọlọ́lá Owólabí. Mo jẹ́ aya Fẹ́mi Owólabí ìrírí ìfẹ́ wa lèyí ẹ máa bá wa ká lọ. mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkàn mi mo fẹ́ rajo ìfẹ́ jẹ̀fà ẹ lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ kẹ́lẹ́kẹ́ náà leave without you olólùfẹ́ mi. ah ìrírí ìfẹ́ mi lèyí nígbà tí a bẹ̀rẹ̀ hmm, bó tilẹ̀ jẹ́ pé a lọ sí secondary school kan náà nígbà yẹn a dẹ̀ máa mo máa ń rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó máa ń ṣeré pa gidigidi gan tó máa ma sáré kiri so bọ̀ ìgbà yẹn kò sí nǹkan kan a kò mọ́ra gẹ́gẹ́ bíi pé a jọ lọ sí secondary school kan náà ni ṣùgbọ́n nígbà tó wá bẹ̀rẹ̀ gangan ní ìgbà tí mo ṣe parí diploma mi ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tí mo wá ń wá pé mo fẹ́ fọ́dà university education mi so nígbà yẹn tí mo ṣáà ó ní bọ̀bọ̀ kan tí mò ń fẹ́ ńgbà yẹn ṣùgbọ́n nǹkan kan ṣáà dàrú láàrin èmi àti ẹ̀ so ìgbà tí ó bírèkì àti mi táìmù gbà yẹn ni ọ̀rẹ́ mi kan wá ní ah pé òun dẹ̀ lọ́rẹ̀ẹ́ kan o pé tí òun náà kò kò ní ẹni tó ń fẹ́ so ó wá ní à pé òun máa fún mi gbà ẹni bíbí iṣẹ́ jáde blackberry tó ṣẹ̀ jáde tó wá lò máa fún mi ní pin ẹ̀ tó bó ṣàṣe fún mi ní pin ẹ̀ nìyẹn ni òun náà ó wá fún ọkọ mi ní pin tèmi tó bá ṣàṣe tú padà pàdé nígbà tí mo wá rí picture máa pa ah, bọ̀bọ̀ yìí ni bọ̀bọ̀ yìí mo ti <laughs> mo ti mọ̀ ọ́ rí nígbà tá a wà ní secondary school so bí ìrìn àjò ìfẹ́ wa bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. bí o ti rí gẹ́lẹ́ o ní o ṣe sàn yẹn in fact ní ìgbà yẹn ẹni tí mo fẹ́ gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ já lukulẹ̀ ní àkókò yẹn ni. Uh, so èmi kàn rí ọ̀rẹ́ mi yìí tó lo píkṣọ ọmọ tó rẹwà tẹ̀kẹ́ rúrùmúrùmú lórí à mo ní à ọ̀gbẹ́ni ta lélẹ́yìí oní à ọ̀rẹ́ mi nì ọ ní òkè à ẹ fún mi ní pin ẹ mo láìkẹ bó dẹ̀ ṣe bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn èmi ò tẹ̀ wá mọ̀ pé mi ò tètè mọ̀ pé ẹni tí mo ti mọ̀ rí ní kòsí high school nígbà yẹn ni mo ṣe gba pin ẹ̀ tá a ṣáà ń sọ̀rọ̀ bàtà sọ̀rọ̀ tó débì kan ó ní ah secondary school wo ló lọ ó ní ìkòsí high school ni mo ní ìkòsí ah, high school yí ẹ̀ wo ó sọ yí ẹ̀ náà mo ní ok ṣé o mẹ́ni tó ń pè lélẹ́wẹ́dú ó ní ah ó ní that dirty boy that used to run up and down ọ̀bọ tó máa tó máa ń rìn kiri tó máa ń ṣe kiri kiri ó ní àmọ́ ah, lèmi náà ló ń bá sọ̀rọ̀ èmi náà nìyí and that was how bó ṣe bẹ̀rẹ̀ bí ìrìn àjò náà bó ṣe bẹ̀rẹ̀ títí di ibi tí a wà lónìí òun nìyẹn. Ah, ìrírí ìfẹ́ mi ní ti ìjákulẹ̀ yẹn ó ní agbára gidi ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé bọ̀bọ́ náà in fact àti mo ti bìlíìfù pé òun ni mo máa fẹ́ so but nígbà yẹn ìgbà tí mo sọ pé mo parí diploma mi ní OAU so time ìgbà yẹn lòun lọ serve ní Akwa Ibom state so bó ṣe lọ serve yẹn ó ṣáà dípa ṣáà máa pera wa so ṣàdédé mo wá rí i pé kò ń pè mí mọ́ ah ọ pé kí ló ṣẹlẹ̀ èmi ni màá máa pè é tí màá máa ra káàdì tí màá máa ṣe gbogbo ẹ̀ so gbà tí mo ṣáà ti ń pè bóyá wàá rò pé à kóun kúkú sọ bó ṣe rí fún ọmọ yìí bó ṣe come out ní ẹgbà báyìí báyìí òun ti fún èèyàn lóyún o à orí mi kọ́kọ́ lọ pé ẹ níbo <laughs> oyún bíi ti báwo kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe rí ló ṣáà sọ̀rọ̀ yẹn òun ó wá káwọn mọ́ ẹbí tóun ti ń sáàbù ní sọ fóun tẹ́lẹ̀ kóun tó wá ní kinní kan kinní kan ló ṣàṣe one or two things kò jẹ́ nípò kò lẹ́lòmíràn tó mọ̀ níbẹ̀ ni oyún ṣàdélẹ̀ ah ó dùn mí mo sún bàbá ńlẹ̀ kún àwọn ọ̀rẹ́ mi ṣáà tù mí nínú pé kí n má sunkún kinní kan ah ó dùn mí gidigidi torí pé ah mi expect ẹ̀ ó tún wá fi mí lọ́kàn balẹ̀ ó tún tọ́ mi pé ẹ̀kẹ́ mi má ṣe ìyọnu pé òun máa fẹ́ mi òun èmi lòun máa fẹ́ mo nígbà lóye fẹ́ fẹ́ mi ìwọ tó ti fúyàn lóyún jẹ́ wàá fi ìyá ọmọ ẹ sílẹ̀ tó wàá wá fẹ́ mi ni tó bí ọ̀rọ̀ yẹn ṣàṣe lọ nìyẹn tó ṣáàdì pé àwọn méjèèjì àtúká. ṣebí títí ẹ nìyẹn ó mọ tèmi náà you know my ó mọ tèmi ah kò ń ṣobìnrin nìkan ló ń serve breakfast ó ń serve ọkùnrin gan ní breakfast ẹ ṣe rí ti tèmi ọmọ yìí mo ti àtijọ́ ní agreement àtijọ́ pa àtijọ́ tí mo tẹ̀ ti rò pé ọmọ yìí òun ni màá fẹ́ ó ti wá mi wálé gan tí bàbá mi ti mọ̀ ìyá mi ti mọ̀ kí ló dẹ̀ wá fa ọ̀ tó fa ìjà ó pé ah èmi mi ò láìkí kéèyàn máa ya tàtú tàbí kó máa ṣe nǹkan kan sí ara ó wá sọ fún mi ní last time tó wá sọ̀rọ̀ mi ní à òun fẹ́ ya tàtú o mo ní o fẹ́ ya tàtú ah má dra ẹ o àfìgbà tó lọ ya tàtú ọ̀ kó tó wá ya tàtú nìkan níbi tí àwọn ọ̀rẹ́ mi tí a jọ mọ̀ tí mo mọ̀ tí mo wá wá ìdí tí mo wá dìde mo wá rí i pé ah, àwọn bàbá mi àwọn àwọn tó jù mí lọ àwọn tó yẹ pé ẹ tó yẹ pé tí bá sọ pé mo fẹ́ torí bọ̀bẹ̀ gan ọ máa gé orí mi bọ́lẹ̀ àwọn gangan ni ó ó ní nǹkan ṣe pẹ̀lú and ìgbà tó rí pé wàhálà mi pọ̀ fúnra rẹ̀ gan ló sọ fún mi ní ọ̀gbẹ́ni wa ó ní àwọn bàbá ẹ̀ lè ní dì pẹ̀lú so ṣó yí ẹ gbàgbé mi vat níbi tó le dé tẹ́bà mo bàbá mi kò bá dáàdì mi máa sọ fún un níbi tó le dé ọ̀sẹ̀ mo fẹ́ lè para mi dànù because mo ti mo ti níbẹ̀ ah because mi ò mi ò really fall in love but tí n bá ti fall in love lẹ́ẹ̀kan báyìí ó parí nìyẹn gbogbo life gbogbo everything mi ò ní máa kó sínú ẹ̀ mo dẹ̀ kó everything sínú ẹ̀ but the time tó wá yẹn ah ó ní agbára ó ní agbára gidi gan ó gidi gan. ah ìrírí ìfẹ́ mi lọ́wọ́lọ́wọ́ <laughs> tí bá ní kí n máa kà á lẹ́ẹ̀kan kọ̀ọ̀kan pọ̀ pọ̀ ṣùgbọ́n kí ká tó ṣègbéyàwó ìrírí tí mo tí mo máa máa rántí títí láéláé òun nígbà tí ó kànnù sí wípé ṣé wàá fẹ́ mi nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé mo wà ní school ó ti wá plan pẹ̀lú àwọn a departmental dinner so ó ti wá plan pẹ̀lú àwọn àwọn escos wa gbà yẹn gbogbo àwọn èèyàn ó ti plan pẹ̀lú èmi ò mọ̀ so bí aṣáṣe dinner mm-hmm. lọ́wọ́lọ́wọ́ ni president wa kàn announce pé èèyàn kan fẹ́ ṣe nǹkan kan o ó lá announcement mo ní announcement ta ló ní announcement àbí presentation dẹ̀ ni nígbà tó máa di tí mo máa wòkè ló bá di ọkọ mi ló bá ní òun fẹ́ ẹ bó ṣe bẹ̀rẹ̀ ni ẹ mo ní mo fẹ́ lè wọlé ibi tí mo wà ó ní wow ah tó really get mi gbà yẹn mo ṣáà ṣe kọ ní ìṣe pé ṣé wàá fẹ́ níwájú gbogbo àwọn ọmọ kíláàsì mi mo ṣáà jáde mo ṣáà aṣáà fẹ́ra wa then ìrírí tv ìtúlẹ̀ ìgbàgbé òun náà ni ìgbà tá a ṣe ìgbéyàwó ó ọjọ́ tó dùn tó dẹ̀ lárinrin àtìgbà tá a dẹ̀ ti ṣe náà gbogbo ọjọ́ tá a ti jọ wà papọ̀ nínú ìgbéyàwó ó jẹ́ ìrírí tó jẹ́ pé ó dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀. ìrírí mi ní àti bá obìnrin lò nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣe rí temperament jẹ́ ní Yorùbá ó yàtọ̀ ìyàwó tèmi jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa ń dákẹ́ kò kí ń sọ gbogbo ọ̀rọ̀ inú ẹ̀ kò kí ń sọ tán so ó fẹ́ ṣe bí ẹni pẹ́ni díẹ̀ lápá kan kí n tó lè mọ̀ pé òkè ìyàwó mi bó ti rí rèé mo láti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo mọ̀ tí mo mọ̀ gbogbo èyí ó wá mú ìrìn àjò náà ó mú very simple ó mú easy fún mi nítorí pé tí n bá ti rí body language mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí n bá ti rí anything mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so ìgbà míì tí bá rí wedding èmi gan ni màá bèrè pé ah Maybe kí ló ṣẹlẹ̀ na what is happening now? Uh-huh. And she will like she will like ah nothing nothing but at the end of the day bóyá tí n bá wá béèrè tí mo wá wádìí fúnlẹ̀ dáadáa màá rí pé okay yes lóòótọ́ nǹkan ṣẹlẹ̀. So nínú ìrìn àjò yìí ó jẹ́ nǹkan tó yẹ pé mo ti mo ti mo ti mo ti rí tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ nǹkan tó dára fún mi nítorí pé ó jẹ́ kí n mọ irú aya tí mo ní ní inú ìrìn àjò náà. ẹ lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ. Girl, I cannot live without you. Olólùfẹ́ mi. Hey, eh, yeah. me, ò ní fi gbà kan bọ̀ mo ti rìn o mo ti ra bùkè ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ máa tún gẹ̀ òjò nígbà ẹ̀rọ ọkọ̀ ìfẹ́ wa ò ní dànù ìpìlẹ̀ ìfẹ́ wa. You are my life, you are my wife. In no situation, girl, I cannot deny. àmọ̀ràn tèmi fún àwọn tó ń wò mí nílé ni wípé nínú ìrírí ìfẹ́ wa àti tèmi tí mo ti sọ òun ni wípé kò sí béèyàn ṣe lè jáyọ̀ kulẹ̀ tó ọlọ́run máa gbé ẹni tó jẹ́ pé ó máa wá dùn ẹ̀ nínú tí wàá gbàgbé gbogbo gbogbo nǹkan tó ti dojú kọ sẹ́yìn wàá tiẹ̀ gbàgbé pátápátá so ká má ṣe rò wípé torí pé èèyàn kan ti já wa kunlẹ̀ ká wá rò pé ilé ayé ti parẹ́ rárá rárá rárá o ká ṣe kí ni ká mú ìdúró wa nítorí pé kí ni ọlọ́run máa gbéyàn kan pàdé wa tó jẹ́ pé ó máa múnú wa dùn dalẹ́. ní ti tèmi ní ti tèmi gẹ́gẹ́ bí ọkùnrin mo fẹ́ kí àwọn ọkùnrin tí kò tí máa rí kí wọ́n mọ̀ wípé kì í ṣe nípa bí obìnrin ti rẹwà tó tàbí shape èyí tí ó ṣe pàtàkì jùlọ òun ni ẹni tí ọlọ́run kan mọ́ọ̀yàn tí ó yàn mọ́ọ̀yàn nítorí pé tí o bá fẹ́ ẹni tí ọlọ́run kan mọ́ ẹ tó yàn mọ́ ẹ gbogbo nǹkan tó yẹ kó o ṣe ní rere ní rere ó máa máa lọ dáadáa bó ṣe tọ́ nítorí pé nínú ìrìn àjò ìfẹ́ mi yìí ó ti kọ́ mi pé mo fẹ́ aya mi gangan torí pé nígbà tí mi ò lè kúnlẹ̀ láti gbàdúrà tí mi ò lè ṣe àwọn nǹkan kan òun ni ó máa ń wà ní orí ìkúnlẹ̀ tí ó máa ń ṣe àwọn nǹkan kan fún mi tó dẹ̀ jẹ́ wípé ó máa ń mú ìrìn àjò mi lọ sí iwájú ju bí èmi gan ti lè lérò lọ so fún ìdí èyí mo gbà wá nímọ̀ràn pé ẹ rí dájú pé ẹ wá ẹni tí ọlọ́run yàn fún yín kó ṣe gbogbo ìjákulẹ̀ ó ní ó jẹ́ end of the world o in fact is the beginning of ó jẹ́ ìbẹ̀rẹ̀ ohun ọ̀tun fún yín. mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkàn mi mo fẹ́ rajo ìfẹ́ jẹ́fà ẹ lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ Girl, I cannot live without you olólùfẹ́ mi. orúkọ tiwa ni tọkọtaya Owólabí ìrírí ìfẹ́ tiwa lèyí.